adúgbò lọ́dọ̀ lọ́wọ́ tí ọlẹ́kọ̀ọ́ sí ọpẹ́ àtọ̀lẹ̀ kí àtẹ̀lẹ̀ fún àdúgbò ọ̀hánà yọlọ́wọ́ tí ó bẹ̀ kí ó gbé àtàwọn alẹ́ àtàwọn ọjọ́ rẹ̀ gbogbo ẹ̀yìn kúrò ọjọ́ ọ̀rọ̀ Islam tí ó fi jọ́ gbèdé ìrọ̀lẹ́ ọjọ́ rẹ̀ fún wa. nínú táwọn bá lọ nǹkan dáadáa àti kọ́ máa wọ́dọ̀ tí ó fi nǹkan rẹ nílé ayé wà ní mọ́sàrò ṣàrùn tábùrù kan bá wá ṣẹlẹ̀ sí fẹ́yàwó sùn kọ́nù tó yọ wà dáná kó lọ́dọ̀ ọ̀rọ̀ bí ìgbà tí o ti gbádùn orin kankan rí bẹ́ẹ̀ ló ṣe lára rẹ̀ káàkiri ni máa ń ṣe báyìí ẹ̀sìn mú mi ní òdodo ọlọ́run ní akẹ́rọ àlejò láti wá sọ pé wàlá ní abẹ́rẹ́ náà wọ̀ ọ́ àmì mi. منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده الحسنى إن عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب أليم ọ̀nà onígbàgbà káwọ náà tá a bá wá fún ọmọ ẹ̀ ènìyàn tá a fún ní àánú wa tọ́wò àánú ìkànnì ẹ̀ a bá jẹ́ ọ̀tọ̀wò títọ́wò sì láàánú ọlọ́run yá yé èsì tí yẹn wà lọ́wọ́ òun wà ní ẹ̀rọ lórí ara ọ̀ ni. inú láyé ọmọ lọ àdúgbò ọmọ lọ kí máa báyé tó ọmọ sì yẹn ọlọ́run bá tọ́jú wọ́lá ẹni adákínà rọra mẹ́ta mìíná táwọn ọlọ́run tá a bá fún ní àánú wa tọ́wò mi bá ìjọ rọra àmọ́ sátìkù lẹ́yìn ìgbà tí ìnira tó ti fọwọ́ kàn án láyà fún lànà àdá lè. ọmọ ẹ̀dẹ́ ni ó abẹ́rẹ́ mi ní ma sọ pé a ah, eléyìí ẹ̀tọ́ mi ni èmi náà gbìyànjú pọ̀ kó ṣe wàhálà ẹ̀ẹ̀mọ́jọ́ mo ti sára mi ní wàá tó olówó. ya ọmọ ma àtọ́gbẹ́nu àìmọye àwọn èèyàn tó ṣe tó jù máa ń lọ tí wò ní jẹun bẹ́ẹ̀. wàmà àtọ́nù sáà àdàpọ̀ ọ̀rẹ́ náà ń bọ̀ wá tó tó dáa jù ó lóore tí ìgbélọ́dọ̀ ọlọ́run fún ẹ̀dá àjẹ́ náà yọ̀ọ́ máa bẹ̀rù kú àjẹ́ náà lọ́ra rẹ̀. أحسنوا وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا قالت وإذا أردنا أن نهلك قرية أمرنا مطر فيها ففسقوا فيها تورطوا تابت بين كفار أهل كفار àwọn ọ̀pá aráàlú nù wọn wọ́n wà máa wà lókè àwọn tó bá gbà lẹ́nu ọ̀sọ̀rọ̀ bá àyè sọ́là ibi tọ́lọ́ bá ti fẹ́ pàdé gan ọlọ́run ó ti rọrùn báwọn tí wọ́n dé ẹni tá àárọ̀ bẹ́ẹ̀ àwọn olówó àwọn ọlọ́lá àwọn onígbò àwọn onígbàdúrà tọ́lọ́ ti rọra fún wọn yọ wọ ajásí rọrùn wọn tó ìwà òkì ni wọ́n máa wọ̀ ìdíje wa òkì náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀yìn ọmọ màmá tẹ́sẹ̀ lójú kájú láyé ọtí wo gbé síta wọn mọ ọmọdé wọn ní ọlọ́run ààrẹ ọdún ní káwọn ọmọ mọtí sìnà ọmọ adélápẹyà ni irọ́ tó bá rẹ̀ tó kú lẹ́nu wa gbó ìjẹ dúkìá lé ìdí àkùsí wọn ó tún mọ̀ wọ́n mọ̀ tọ́jà yìí pé táwọn ìlú ṣe ń gbà náà kò tó ń táwọn àti ní ìtọ́nà ti fà wọ́n rẹ̀ ṣùgbọ́n àti ẹni wọ́n sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ náà ó sọ ìjọ àlùmọ̀ rẹ̀ náà ni mùsùlùmí àtẹ̀ntì ìṣe mùsùlùmí táyé èdè wọn ò ní pa wọn pẹ̀lú omi kò ní pa wọn pẹ̀lú iná ọlọ́dún wọn lára dìgbà tí òfin ayé òfin dé àǹfààní ìlú náà là ń jẹ ọlọ́run ní sábà tí ó fà àbúrò rẹ àwọn sábà wọ̀ ọ́ wọn ìbàjẹ́ náà ẹ ìbàjẹ́ táwọn olóṣèlú ń ṣe àtàwọn tó ṣèlú ẹ wò bàjẹ́ ẹ wò sáà nínú ọgbẹ́ tí ọmọ ọrùn sí yàn yìí á sẹ́nu náà sì lélẹ̀ ọmọ òòjọ́ nítorí kó sóògùn owó kó sì lè kó sì máa bẹ́ ọmọ òòjọ́ lórí ẹ̀ka lọ́dún náà ló ń bẹ́ tó ọmọ orí ọmọ òòjọ́ nítorí kó so ẹ bá ti lọ sí tó ti bá ti ń bọ̀ ní ọmọ sọ ó ti ó ti á àwọn èèyàn ọba sọ tí ọba gbà ọ lẹ́yìn ọmọ ẹni ẹlẹ́yìn tí ọba lọ bá nítorí kó fi sóògùn owó ìjọba ti ń bọ̀ wọn ò sì dá iná táwọn ọ̀dọ́ tẹ̀lé ọ̀tẹlẹ̀múyẹ́ ta wọn ò béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ìpè fún wa lọ́dún ní pé bóò ní nǹkan ẹ̀sìn rẹ̀ parẹ́ kí kálukú òmùbílẹ̀sì gbogbo àdúgbò pàápàá òmùbílẹ̀sì àwọn èèyàn irú ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lẹ̀ tábìlọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo ayé ni wọ́n tún nìkan tẹ̀lẹ̀ náà ìtìjọba ọ̀rọ̀ àti ké wọ́n ń pa àwọn èèyàn lóríṣiríṣi àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà fáàtì èèyàn bá wọn bá wọn kútu mọ́tò à ọlọ́pọ̀ sànù wa o bá tún lè ṣe o. ọlọ́ni wa àwọn tí wọ́n á lò ní ká pa ìyá tá ń táwọn ọlọ́run tá a ti fẹ́ kó wa bá ìlú kan àmọ́ náà ń tọ́ra bí i ha ọ̀pọ̀sà kú bí i ha. ìṣe láti rọrùn máa wọn tára rọrùn ní wọn tí wọ́n máa wú àpòkì fàákùn àlè àlè káwọn ọ̀rọ̀ àwọn ọlọ́run tá rẹ̀ yọ fájàlùmọ́nà àtẹ̀lẹ́mí rọ. ìṣe láàbò ìpàmùbá ìlú yẹn pátápátá wàkàmù àhàlàjìnà nìyẹn kúrú níbi ìbàdìnnú àmọ́ ìjọ oṣìṣì tá a ti kó pàmùbá wọn lẹ́yìn tinubu àti sàlàtù sàlà. wákàbà àbẹ̀rọ̀ bí kàbí dodo omi ìbàdì kàbí ọ̀nbàṣì rọ. dájájọ́ náà bá ẹ tó ní ọ̀jọ̀gbọ́n tó ní dájú gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹrú sí rẹ̀ àwọn ẹrú rẹ̀ tí wọ́n ń ṣe lórí ilẹ̀ kọ́lọ̀ ń bọ́ sàmójútó fún wa fún ìlú wa ṣe kí túmọ̀ sí pé àwọn kárábá náà àwọn náà ni ẹ máa ń sáábà dìbò sínú ìbàjẹ́ pọ̀ torí owó tí wọ́n nà sí ó ti wà lẹ̀ agbára tí wọ́n lò sí ó ti wà gbajúmọ̀ tí wọ́n lò sí ó ti wà kódà àwọn T'i lọ fún yẹn gbọdọ̀ o kóore kóore jáde láàyè tọ́lọ́ nǹkan sànù wa o ọlọ́run ti tàwa dodogbo láàyè nínú Quran ní sọ́ọ̀tì sábà àyà thirty four sí thirty eight ọlọ́run bá sọ pé wà má àrísáré náà ní kọ́ríyà tí wà má àrísáré náà ní kọ́ríyà tí mi nàbíyé ní ilá ọ̀nà tó bá bu wa iná bí máa òrìṣì tó ń bí ìgbà bí. ọlọ́run ní àwọn olùkìlọ̀ kankan sí àwọn ará abúlékò kan àyàfi kọjá wípé àwọn tára rọ̀ nínú wọn ti ń lówó lọ́ ti ń lọ́lá kí wọ́n máa sọ wípé iná bí oríṣiríṣi tó ń bì í kàbí. àwọn onígbàgbọ́ sí tí ọlọ́run fi àwọn onígbàgbọ́ sí. àwọn tí wọ́n lówó àwọn tí wọ́n lọ́lá àwọn náà wòlé sábà tẹ̀lá kó omi lọ́rọ̀. wàá kọ́ ọdún náà nínú akẹ́kọ̀ọ́ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn Wa máa nà náà ju wà á máa sọ pé ní ti owó àwọn lówó ju ànábi tí ń sọ̀rọ̀ yìí lọ àtẹnitẹ́tẹ́lẹ́. ní ti ọlá ní ti dúkìá bí ayé ní ti ọmọ àwọn tó ìdílé yìí lọ máa ara wọn sọ pé kò sí pé ọlọ́run ìtàwọn ẹni ìkọjá gbọ́dọ̀ fi ẹ̀dá wọn mo sì máa sọ nìyẹn ọlọ́wọ́ aṣọ tó kú ní iná bí àkóso tó lórí sọ́ọ̀lù máa ń yàṣà wọ́n yà kó dé wàláàkì náà káwọn náà sì láàyè àdàmú ọlọ́ọ̀ni ìrẹ́ ànábì sọlọ́lọ́ àdàsọ́ sọ fún wọn ìgbé ọlọ́wọ́ bá mi olùtọ́jú mi yẹ kó tó lórí sọ́ọ̀lù máa ń yàṣà ẹ̀tọ́ bá wọlọ́ àtẹ̀yẹ́ yóò jẹ yóò mu ọmọ rẹ yóò jẹ mbẹ bẹ yóò mu yóò jẹ ń yóò dẹkù yóò jẹ wọlé pété Ọlọ́run sì ti kánlẹ bí ọba jẹ kẹkẹ kò ya rí mi Ọlọ́run bá o wọlé iná àgbà Ọlọ́run náà sì là ìtọpọdù wọn àwọn èèyàn wọn ọmọ ni kọ̀ọ̀kan yín pé mo tẹ̀lé tọ́lọ́mù àti mo yàgbá ọlọ́run ìjẹ́ iṣẹ́ kejìlélẹ́ sọ́lọ́mù tó túmọ̀ ìlú kọ́lọ́mù fún àwọn olówó kọ́mọ̀tò lọ́la ọlọ́run bá ìmọ̀ fún ẹ tó wà wù owó ìmọ̀ fún ẹ tó wà wù lọ́la ni ẹ tọ́lọ́ bá wá fún ó fún mú ara rẹ̀ ó tún jẹ òjò ipe kó wọn mọ̀ sí ọlọ́run lọ́rùn tó ṣe fún ìfowópamọ́jẹ̀ kó wọn máa mọ ìyàpọ̀ náà ọlọ́run sọ pé wà má àbúwá ìrùkọ̀ wà lá àwòrán ìrùkọ̀ bẹ́ẹ̀ lẹ́sìn ètò kọ́ orí ìrùkọ̀ ẹ̀yìn sọ̀lẹ̀ bá a. إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم بالغربات آمنون ọlọ́ni àwọn dúkìá ní tẹ́ni àtàwọn ọmọ tẹ́ni kìí ṣe pé àwọn àyẹn ni ó mú yín súnmọ́ ọlọ́run iṣẹ́ tẹ́ ẹ bá ṣe tó fẹsẹ̀ dáadáa tọ́nà ọba ń tó sí oníbàbá kan lọ́jà onímọ̀mọ́ kan lọ́jà ọlọ́mọ kan onídúkìá kan ọlọ́run kì í ṣe ìrìn òun yìí súnmọ́ àwọn ọlọ́run ìlà mẹ́lẹ́ àmọ̀nà wà á nílà sọ ọ́lẹ̀ ha ṣùgbọ́n ẹ bá ṣe dáadáa tó nígbàgbọ́ òdodo tó sì ń ṣiṣẹ́ rẹ fàwùlà ìka làwọn ń jàzà òdòdó àwọn yẹn ni á kú lẹ́sàn àdìgbélé bí màá hàmìlú nítorí iṣẹ́ tí ẹ ṣe nínú àná ọlọ́run ọ̀wọ́ àṣìṣe ẹyọ kan ọlọ́wọ́ àpò ládà lọ́dún mẹ́wàá tọ́ba ògbó ni kí wọ́n ládà ìlọ́pọ̀ ní sẹ́wọ́tì tọ́ba ògbó ni kí wọ́n ládà ìlọ́pọ̀ yóò dùn mí lọ kẹ́bí náà sọ̀kùnrin àtàdé ti tọ́ka sí. bí ìkìláàsì yẹn bá ti dúró bẹ́ẹ̀ náà lọ́wọ́ ó ṣe bí iṣẹ́ àdìgbélé rẹ̀ bá wọ́n bá ti fi ọkọ̀ òdodo sí gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ náà ni àdìgbélé ẹ̀sìn ó sì wà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá sọ pé wà wọ́n fẹ́ lọ́wọ́ ọkọ̀ àti àmínú àwọn èèyàn wọn yẹn ti ẹni gbàgbọ́ òdodo tí ẹ sì àwọn ẹni wọ́n fọkàn balẹ̀ tí wọ́n wà nínú àlùjánnà bákan náà ọlọ́run tó ń pàkíyèsí wa sọ̀rọ̀ ìbákan náà nínú sọ́ràtù sọ́kù àyà twenty three ti dé twenty five ipe ìrọ̀rọ̀ ọlọ́run tó bá ti fún wa ká má lò ó lọ́nà tí ọ̀gbà dá káfẹ́ tó yẹ náà láàbọ̀ àbùmọ̀ sẹ́lọ̀ ọlọ́run wọn kàdá nígbà máa àrùsálẹ̀ náà ní nkọ́bílíkà ní nkọ́bílíkà ní nkọ́bílíkà ní nkọ́bílíkà ní nkọ́bílíkà ní إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون ألج وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير ألج بيناني وسيأكلكم كان تعمل في دوما إلا قال مترفوها ntí ń ṣẹlẹ̀ ni pé àwọn tó àwọn tó lọ sí ìrora nínú wọn ìní wọn mọ akẹkọọ wọn sọ yìí pé wà jáde náà àgbà àdáná àdá òkú ma àwọn báwọn bá bá wọn lórí ìṣesí kan tí wọn ṣe wà iná àlà àtàrí mọ̀tẹ́lú orí ìṣesí tí wọn ṣe wà lọ́nà àwọn ọkọ̀ sí wọn inú ọ̀rọ̀ tó burúkú jù ní kéèyàn máa sọ yìí báwọn bàbá wa ti ṣe ó wọ táwọn bàbá rẹ ṣe ní kó tó mọ̀ rẹ̀ báyìí ṣé tí ẹ ṣe sọ́ba ìlọ́dún ọlọ́run àbí ọ̀bá ní ìlọ́dún ọlọ́run sọ́ba tíra ọlọ́run àbí ọ̀bá tíra ọlọ́run sọ́ba bá mu adẹ́gbẹ́ fáàrí tó ṣe ọ̀dà kí wọ́n náà wá ìwé ojú ọ̀nà fáàrí náà ṣùgbọ́n tí ọ̀bá ti lé bá ọ̀sánmà níbi tó ń lọ àwọn bàbá rẹ̀ ti bàjẹ́ ìwọ wá sọ pé náà bàbá rẹ̀ ti náà nù ẹ̀kejì ọmọ wá development lórí àlàáfàá yẹ̀sì ìpínlẹ̀ báyìí wọ́n ti máa ṣe báyìí ló ti dáa tó jẹ kó bá tẹ̀lé ọlọ́run bí ọ̀dà tuntun náà ní sọ̀tọ́là tí ìwà ti tẹ́ báwọn bàbá àwọn ẹni ṣe gbà orí ẹ̀ náà làwọn sì sí ọ̀rọ̀ lọ. ọlọ́run ní ni ẹ máa ń sọ bẹ́ẹ̀ tí ẹ jẹ́ káàkiri ó ní lórí táwọn bàbá àwọn ń sinmi bí bàbá àwọn kì ṣe ìgbà ṣe máa àwọn olóògbé máa gbà bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí máa sọ̀yìn ní kébèrè ní kọ́nà kọ́sọ́ àkóńbẹ́ ọlọ́run bá ṣe ìrọ̀rọ̀ fún wa ká má takú lórí táwọn bàbá ń ṣe àbáwọn ìyá ń ṣe àbáwọn táwọn mẹ̀lẹ́bí ń ṣe àbí tí ìlú ń ṣe tí ìlú bá ń ṣe ká gbé lórí kí lọ́ọ́ bá tọ́lọ́run kí lọ́ọ́ bá súnà nàbì sallallahu alaihi wasallam pé kọ́ọ́lá àwọn ọlọ́run ti dìtò bẹ́ẹ̀ àdá máa wáyé tó máa lẹ́yìn àbá àkùn qalu inna bima ursiltum bihi kafirun ànábì ọlọ́tọ́lọ́ wọn sí wọn yọ wà máa sọ yí pé ṣé ń tẹ̀mí wá ń pa ní ìṣe ọ̀wá jẹ́ ìtọ́sọ́nà dáadáa ju ètè lọ́wọ́ àwọn bàbá yín lọ wọn wà á tún máa fún lẹ́sì pé kódà kọ́ da àwùjọ àwọn ọba tó ń gbé àwọn ọgbà lọ. ọlọ́ni fanta ni wọ́n fá ń torí pé ìbáka náà ìbátúlẹ̀ mọ́kàdínlẹ́lẹ́ lẹ́yìn ìgbà náà àwọn ọlọ́wọ́ pẹ̀sán lára wọn àfìyàjẹ wọn wọn náà wúrí ìkàgbọ́ àwọn tí ń pe ayé ọlọ́run àti àwọn òjìṣẹ́ ọlọ́run tí wọ́n ń pè rọ́ wọn náà wò sírí. nípa agbárin ẹlẹ́ẹ̀kẹwàá tá n bá lọ yìí ìbá wa da ká parí ẹ pẹ̀lú ìtàn tọ́lọ́ ọba sọ fún wa nípa káwọn náà tọ́wà nínú ìjọ mọ́sá àdéṣàlá ọ̀sàlá tọ́jọ́ wípé ọ̀rọ̀ tọ́lọ́ ń ṣe mú dúkìá tọ́lọ́ ń ṣe mú iná ló tó wá fún tó fi ṣèlégún lórí àwọn èèyàn olù ọ̀la lé wọn lórí ọgbà ìwé ọlọ́run tó ṣe ọjà ìdàbà lé wọn lórí ọba wọn ló ti ń tẹ́lá ọlọ́run wá fún ìfarapa nítorí àgbèrè tó ṣe ọlọ́ba àdéhùn ọlá ń sọ fún wa nínú suratul Qasas àyà seventy six. إذ إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتيحه لتنوه بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. الله يقول النبي صلى الله عليه وسلم ráwọn èèyàn rẹ létí máa sọ fún wọn ìgbé arákùnrin kẹta ń nǹkan ọ̀hún náà káánà ní nǹkan òní Musa ó wà nínú àwọn èèyàn Musa apákan nínú àwọn afọ àtọ́jú nínú fámìlì rẹ ni apákan ní rárá tí ẹ bá ní káwọn rẹ ní ẹbí nínú àwọn èèyàn tó tẹ̀lé ẹ̀sìn Musa ní alẹ́ ìsọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ fábàkà àlẹ́ ìhìn ọwọ́ kọjá àlàlẹ́ àwọn èèyàn rẹ tí ẹ jọjọ́ mú mi ní òdodo. àwọn àbá àtọ́rọ̀ ọrụ ti rí sí lórí pé kí ni káwọn náà ṣe ṣùgbọ́n èyí tí koran tọ́ka sí ó ti rọ̀ wá lọ́rọ̀ nípa máa rí pé wọ́n ní wọ́n tó lọ ní mí tí ọ̀bá yà koran náà àwọn kan sọ ọmọ náà bẹ obìnrin kan lọ́wọ́ ẹ̀ ní ipe kọ́ parọ́ ọ̀sìn sọ̀rọ̀ ṣùgbọ́n yẹn koran náà lọ́lọ́run sọ pé bàbá àlẹ́ ìhìn ó gbé àgbèrè ọkọjá àlà lílé àwọn èèyàn rẹ̀ ọlọ́ni wa á fẹ́ iná gómìnà lẹ́kùnú rùsì máa iná mafáàtì àbúrò látàdó obìnrin ọ̀sùbàtì òye lẹ́kùnú wa ọlọ́ni àdìádé àwọn ọlọ́run á fún nínú àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ tí máa kó owó sí tí máa kó dúkìá lé ayé sí nítòsí pé tọ́ba kú kọ́kọ́rọ́ rẹ̀ lásán jọ àwọn èèyàn mẹ́wàá wọ́n ó gbà wọ́n tó tí ó bẹ̀rù lápò kọ́kọ́rọ́ ni èsì tó máa tó lérò àwọn ilé oúnjẹ pọ̀ káàkiri tí máa ń kó nǹkan láàrẹ̀ rẹ̀ ibi tó kó góòlù sí ibi tó kó sílífà sí ibi tó kó aṣọ sí lóríṣiríṣi kọ́kọ́rọ́ tí wọ́n máa fi ti bẹ̀rẹ̀ asán àwọn onímọ̀ sọ pé láti bí àwọn ọmọ ti ṣe níjọ́ tọ́ba ti ní o ti mọ bí o ṣe ní tí fi jì kọ́kọ́rọ́ nǹkan wá dájọ́ àwọn àwọn àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí wọ́n bá ń gbé èèyàn mẹ́wàá yóò fi ṣe ẹbọ àwọn ọmọ ní ọ̀dẹ̀ báwọn èèyàn mẹ́wàá. kódà apáta náà wọ́n sọ pé àti ọ̀ṣun báyẹn wọ́n ní èèyàn sẹ́wọ́ntì ni ọbẹ̀ láti èèyàn mẹ́ta dé èèyàn sẹ́wọ́ntì nínú ìlú lágbáwá. ò ọmọ ọmọ ìdíkọ́ọ́dà làwọn káwọ́mùhù àgbèrè wo ló ṣe ìdíkọ́ọ́dà làwọn káwọ́mùhù làádàfọ̀rà nígbà táwọn èèyàn rẹ̀ sọ fún pé wọ́n yọ àyọ̀ ọkọ̀ jù wọ́n jẹ́ kí àyọ̀ rẹ̀ ọkọ̀ pọ̀ jù iná ńlá ayọ̀ ní ìkọlẹ̀bà rẹ̀ mú mi ní tó tẹ̀lé ọlọ́run sì mú ìfẹ́ rẹ̀ fún ẹ tí ọba tẹ̀lé ẹ ń bá di aláyọ̀ aláyọ̀ ayọ̀ lórí ntọ́lọ́ ṣe fún ọlọ́run ò lè bẹ̀rẹ̀ ntọ́lọ́ sọ nìyẹn láti sọ́njẹ́ òní wípé nígbà à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí pé ọ̀n bẹ́nu àánú ọlọ́run èyí tó ṣe pé ó ń bèjì ni o èyí ó ní pínlẹ̀ pé àánú ni ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ yọ wà ajá sí ìyá ọlọ́ ìmí èyí ó rí pé ìyá ọlọ́run lélẹ̀ tí àtúbọ̀tán rẹ̀ yọ wà ajá sí àánú ọlọ́run a ní gbogbo ń tá a bá fẹ́ ṣe láyé ẹ má jẹ́ akọ́sí àwọn káàkiri ẹ má jẹ́ akọ́sí àwọn mùsùlùmí mi lọ́jọ́ pé wọ́n si àwọn káàkiri yálà nílẹ̀ wa ni àbí lamẹ́ríkà ni àbí yúróòpù ni tí ti kó àṣà oríṣiríṣi wa á síyàwó rẹpẹtẹ tí ó mọ tí ò ní dùn tálákà náà wà tó ní wa tọrọ tó lé oṣù tó gbà sọ sọ ìyàwó mi

àwọn ẹlòmíì tí máa ń torí pé wà ní òṣèlú àbí bẹ fún wọn wọn wà á bá tálákà jẹ lọ rẹpẹtẹ wọn ò sì lò rẹ wájú Ọlọ́run Ọlọ́run ìtìká olùdá sí tí ọ̀dà ní pé ibi kọ́ ọlọ́láwó owó àwọn èèyàn rẹ̀ sọ fún pé jù iná ńlá fàrí ní bá ti jù kọ̀ fẹ́ràn rẹ̀ òbí ọmọ ìyẹn gbẹdẹgbẹdẹ ni. agbada ti èyí ọkọjá abẹ bàtà rẹ ọkọjá abẹ ìlà rẹ ọkọjá abẹ ọlọ́ni wa fẹ́ẹ́ fi mẹ́ àtàkà láàmú tá a wọlé àti ọ ìwọ káwọn náà má gbàgbé ìpín tiẹ wa fẹ́ẹ́ fi mẹ́ àtàkà láàmú tá a wọlé àti ọ inú tọ́lọ̀ sí fún ọ máa wá orí tọ̀hún orí tọ̀hún ilé tọ̀hún àlùjẹ́nà tó tó ń bu káàdùkú láti kó sí lọ́dọ̀ ọlọ́ ní kọ́ ọmọ náwó rẹ sí wàlà àtàwọn ọmọọmọsánásì ìgbà kàmínà lórí ya ìpín ìfọwọ́ ti kó fi gbádùn rí ayé àníkọ́ gbàgbé yìí náà kọ́ ọjọ́ tó dáa kọ́ ọwọ́ tó dáa kó ohun tó dáa àníkọ́ gbàgbé yẹn ṣùgbọ́n kọ́ wá sí àṣejù tó bu wá jẹ́ pé owó ìfọ́tọ́ ń ṣe fún ọlọ́run àbíyá ọlọ́run lọ́mọ sàgbé sáwọn ìyẹn tó lọ́n ṣe ní haramu yẹn ọlọ́ni wa ahsin kama ahsana Allahu ilayk Allahu akbar kàmá tí bẹ́ẹ̀ yẹ káàtó tẹ̀síbí òní káàtó ṣùgbọ́n kéde káàtó gàngàngà gbàgbé kíkè ṣe kíkè ahsana Allahu ilayk ẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn ńgbọ̀ yẹ kọ́tọ̀ gàngàngà sí dáadáa sí wọn náà kò sí ẹsẹ pé bọ́lá ti ṣe dáadáa sí ọdún náà ló ti ṣe dáadáa máa ṣe dáadáa sáwọn èèyàn tó ṣe jẹ́ pé ọlọ́run bá àti ọláhùn náà ṣe dáadáa sí ọ wà láàtẹ́kùnkè ní fàṣà àtẹ́fẹ́lá ọ̀hún nítorí bá ìbàjẹ́ mọ́mọ́ wá ma lọ́ba mílíọ̀nù gẹ́gẹ́ ń gbọ́ ọlọ́run bá nìkan lọ́wọ́ ní mímọ́ ọlá ń bẹ fún ni ọlá tí wọ́n ń bẹ fún ni wọ́n fi yọ bu ẹlò nẹẹsì gbọdọ tó tí ọ̀nà mẹ sọfọ afẹ́fẹ́ fi máa àtàkà láwùjọ àkẹ́ọ̀. ilé ilé àìsíyá máa tẹ́jà ìdáná nínú àyíká ọmọ fi owó rẹ̀ yẹ wá o wàlá àtàǹsánà sí bákàmí náà dúnìyà èyí tọ́jẹ́ pin rẹ̀ tọ́lọ́ ní kó fi gbádùn ilé ayé fi gbádùn lọ́nà tó gbàdá tó bá ṣẹlẹ̀ àwọn wàá sí ká máa àṣánà láwùjọ ilé máa ṣe dáadáa sáwọn èèyàn ńgbọ́ ọ̀dẹ́gbẹ́ ọlọ́ọ̀bá àdégbé ọláhùn náà ṣe dáadáa fún ọ wà láńtẹ́ gbogbo ní kọ́sọ̀ àdàbẹ̀lọ ààbò yìí nítorí jẹ́ ìbàjẹ́ lórí ilẹ̀ wọ́n sì máa wá káàkiri iná láàárọ̀ ìgbòlómọ́sí. àwọn tí wọ́n bá ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́ọ̀bá ò nífẹ̀ẹ́ wọn kó o sínú ẹ̀ tọ́lọ́ọ̀bá nífẹ̀ẹ́ kọ́ọ̀lù ọlọ́run fún mi nítorí ìmọ̀ tí mo ní tọ́ta yọ sí yín ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar àbẹ́ẹ̀rí pé àwọn olóṣèlú sí wọn ọ̀fẹ́ yàtọ̀ láwọn àti káwọn náà kọ́lọ̀ ń kọ́ sàmú wa yà bóyá yàtọ̀ inú náà tí káwọn náà bá wọ̀ lọ́wọ́ làwọn náà wọ̀ láti kìí àmọ́ ọ̀nbẹ tọrọ àwọn àbá ibi àwọn èèyàn ni ẹni tó lówó tí tọ́lọ́lá ń sọ̀rọ̀ àgbèrè táwọn èèyàn òun àti káwọn náà wọ́n lọ wà pọ̀jọ́ ìjà ìyá lọ bẹ́ẹ̀ náà ni fìràhùn mọ́jọ wà pọ̀ ní kọ́nà kọ́sọ́ akónúgbó ẹ̀ nígbà tí ẹ bá sọ fún òṣìṣẹ́ tó ṣiṣẹ́ tó ṣe wàhálà tọ́pẹ́ yìí ti níbi owó pẹ̀lú ti òun máa ń kọ́ ẹ láti ẹ̀kọ́ mu wọ́n máa wọ́n máa oṣooṣù wá ọ̀gbọ́n ní iṣẹ́ ń sọ wọ́n máa sọ̀rọ̀ sí pé tó ẹ kọ́ tọ́jú ọmọ rẹ láti ọ̀dọ́ tó gbẹ̀yìn ọ̀yẹ́ kó jẹ́ pé owó pẹ̀lú ti lọ́nà wọ́ra abẹ́ ẹ̀kọ́ wà nìyẹn ẹ̀ tó tó lákìtìyàn tọ́tọ́jú ọmọ rẹ̀ síbẹ̀ tọ́lọ̀ bá ní káàdó ní ọmọ rẹ̀ bá ní ọmọ ẹ̀ ní ọmọ ẹ̀ ẹ̀ tọ́lọ̀ bá ní káàdó dé bá ní ọmọ rẹ̀ ọmọ ẹ̀ ní ọmọ ẹ̀ kì í ṣe pé wọ́n á múra wọ́n á ṣe wàhálà àwọn ọmọ olóyè ẹnìkan kọ́lọ́rọ̀ ẹnìkan kọ́lọ́rọ̀ ẹ̀ tọ́lọ̀ bá ní káàdó rẹ̀ ó lè bá ní ọmọ rẹ̀ ọmọ ẹ̀ ní ọmọ ẹ̀ ṣùgbọ́n gbọ́ ọlọ́run kẹ́ wọn wọ́n sì ń sòṣèlú wọn lọ́wọ́ wọ́n wá ń sọ̀rọ̀ àgbẹ̀ sáwọn èèyàn ẹ̀ sí ọ̀rọ̀ ẹni tó ṣe dáa yóò kó mẹ ẹni tó ṣe dáa tọ́sọ̀rọ̀ dáadáa tó ṣe wàhálà dáadáa tí ó tún bá wá dáadáa wájú ọlọ́run lórí dáadáa tó ṣe yóò kó mẹ kátó wá pé ẹ tí ọ̀rọ̀ àti dáadáa tí sọ̀rọ̀ àgbèrè fáwọn èèyàn ìgbà mélòó náà ni inú inú inú inú kó yẹ inú kó fi oyè ó kí ọmọ lọ àdìyá kẹlẹ́mi ọmọ ṣe lọ àbí ké ó kó fi ọlẹ̀ kó sì wà láyé kẹlẹ́mi ọdún máa ṣèjọba àsìkò ọlọ́run bọ̀ ọlọ́run kó fún alákùrọ̀ tán dáadáa o gbogbo àwọn tí wọ́n ṣe irú ẹ̀kọ́ náà kó tún wọn ṣe o kó tún àwa náà ṣe méjì àṣàgbére o wọn láti tóbi wọn láàánú rẹ̀ ẹ̀ kọ́lá iná máa wò tí tú aláìní ìdí káwúná ní ìmọ̀ tó ń bẹ lọ́dọ̀ mi lọ́lọ́wọ́ fún mi ní lọ́lọ́wọ́ mi lọ́lá lè fún mi lówó ọlọ́ni àwọn àlàmúyá àlámú ànàlá àpàdé àhàlàkàdé kọ́bílẹ̀ yìí nínú ìkúrú ní mọ́ni wà á mi ní òkú wà á dáhùn wà wàlá ayélujára àǹdọ̀rọ̀ ọ̀rọ̀ èyí mọ̀lẹ́mọ́jẹ́rìmọ́ ọlọ́run sáwọn èèyàn kan ò ti ṣáájú ní nínú àwọn ìjọ oríṣiríṣi mọ́níwá àṣàdùnmí òkú wàtàwọn àkàrùjámọ́ á ẹni tó lágbára ju káwọn náà lọ nípa pé ìrẹ̀ kó dúkìá ilé ayé jọ wọ́n kó ní kó jọ ju ti káwọn náà lọ wàlá ayélujára àǹdọ̀rọ̀ ọ̀rọ̀ èyí mọ̀lẹ́mọ́jẹ́rìmọ́ àwọn ọ̀dà ẹni dún ni wọ́n kò ní ìdí ẹsẹ̀ wọn ìyẹ̀bú ìyẹ̀bú náà ni ọmọ ìjẹ́ kọ́lọ̀ ń kọ́ sọ́ra. fàkàràjà aláka omi ní fi ń ṣe ìnáti ọlọ́ọ̀ni jọ́kan káwọn náà tún jáde sáwọn èèyàn rẹ̀ ó kú ọ̀sọ́ mílíọ̀nì ó kú sọ́nù bẹ́ẹ̀ bá ti rẹ̀ dúdú lóṣù tó sì jọkùnrin tí bá ń wọ bóòlù ọ̀run ẹ̀ sọ kí láti obìnrin bẹnu làkà rẹ̀ kò sí nǹkan kan kò sẹ́yìn kan lẹ́rẹ́ jẹ́ pẹ́ lára rẹ̀ àbáyọ̀ lẹ́rẹ́ jẹ́ lẹ́rẹ́ kẹ́kẹ́ pé ntòrò pé ọjọ́ ọ̀sọ́ ntí èso ọ̀sọ́ fún mi. ntọ́jú ọ̀sán fọmọkùnrin iná ẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ tó yẹ kóró ìwà jíjí ọ̀rọ̀ tó dá iná ẹ̀ sọ ọkùnrin ṣùgbọ́n obìnrin ló ní kápò ọrùn kápò ọwọ́ kápò ẹsẹ̀ ìrònú tiẹ̀ tó ti lọ lẹ́kọ̀ọ́ tó inú ọ̀gbọ́dọ̀ lọ sí inú òṣèṣì tó bá ti wá jẹ́ pé ọkùnrin iná ẹ̀ ní ó tún wá kọ́kọ́ yóò kọ́ sọ̀sọ́wọ́ yóò tún fi ṣe ọ̀pá bẹ́ẹ̀ jẹ́ ńbẹ̀ ìníkàrún náà wàá jáde sáwọn èèyàn rẹ̀ ọwọ́ ọ̀sán dìwìn ní. قال الذين يريدون الحياة الدنيا àwọn tó ti pé ilé ayé lọ́jọ́ wọn sí lójú ìsẹ̀mí ilé ayé làwọn fẹ́ èèyàn bí obìnrin ni wọ́n ntọ́ba dùn iná iná iná làwọn máa ń wá sí yá lẹ́yìn sálá náà ní ìlànà ó ti apá ooru wọ́n ní ọmọ sí báwọn o kó jẹ́ pé innahu lahu hazzin azim wọ́n ti béèrè jẹ́ ńlá ọmọ tí ń bẹ fún káwọn náà tuntun náà wọ́n kọ́ lẹ́yìn náà ó tún lè rí mọ̀ wáyé lákùn sáwọn àbúrò ìfẹ́ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n ní àwòdìlẹ̀ àwọn wá sọ pé ìgbè yìí o kí lè bá ti di ìfẹ́ wí sáwọn àbúrò ìfẹ́ irun ẹ̀sẹ̀ tọ́nà ọ̀sán fún múmi ní ìdánmọ̀ lórí jù iṣẹ́ tọ́lọ̀ wọn sọ fún ni mẹ́lẹ́ ámọ́nà wà á nílà sọ àlẹ́ hàn ẹ̀ṣẹ́ tọ́lọ̀ wọn sọ fún ẹ bá nígbàgbọ́ dáadáa tó sì ní ṣiṣẹ́ rí ńlọ́mà lórí gbogbo tí káàrún náà yìí kójọ wàlá ìlúlá kọ́ha ìlúlá sọ bírú pọ̀sẹ́nì kan gba tọ́lọ̀ ń wí àfi ẹ̀ńbá ní oṣù wí ẹ̀ńtí ò ti jẹ tààrọ̀ tọ́sán ti pọ́n tẹ́bi ń pa tọ́wọ́ á olówó kan ti ń fọ owó sọ́tún ti ń fọ owó sósì ní ti ìbàjẹ́ bóò ni ó ṣe wá ronú bóò ni ó ṣe ronú ọ̀gá ó ti ẹtì ilé ìjọ ti ilé ìjọ pẹ̀ wọ́n lọ́ba tiẹ̀ ṣe fóun ó ti wọ́n mọ̀ ní dáadáa tó ẹ̀ ìdọ́lọ́ ṣe fílẹ̀ yọ̀ bẹ́ẹ̀ lè ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn tó bá fún sùúrù ní ayé nǹkan bá wọn mi bá kásá fún náà bí ìwà bìdá ńgbà wọn yá àwọn ọlọ́run atẹ̀káwó náà na mọ́lẹ̀ àti gbogbo olùdíjà rẹ̀ lórí àti gbogbo olùdíjà rẹ̀ pátá fama fi fama na ọlọ́run kò sí àwọn èèyàn kan tí wọ́n ti kún lọ́wọ́ tí wọ́n ti rìn lọ́wọ́ kọ́mọ́tẹ́ ìjọ náà. bí ẹ bá tẹ̀ kéèyàn ní ẹgbẹ́ tó kúlé èèyàn tó kọ́ nígbà tí pàmò ọlọ́run àti dèrè nígbà pàmò ọlọ́run bá dé kò sí ní sẹ́ni kankan tí ó gbà láàmú afẹ́lomi tí ó dùnmọ́ tí ó dùnmọ́ rẹ̀ yẹ pé ọbẹ̀ àtúntún àtúntún tuntun rẹ̀ tàbí ọmọ ọmọ sẹ̀mí nígbà yìí náà ọlọ́ọ̀bá àlejò pé akó ìfamúbá àti dúkìá rẹ̀ pátápátá kò sẹ́ni kankan tó lè ṣèrànlọ́wọ́ fún wàmáǹkà àdàmínà lòún bá sí i bẹ́ẹ̀ náà sì ni kò sí nínú ẹni tí ó lè rí àrùn sí i lọ́dọ̀ ẹni kankan. wà á sábà lẹ́ni iná tamanná òun ká náà ó bẹ̀rẹ̀ àmsì yẹ kó lónìí wáyé ká nà ńlá ayé òtún lórí rìsíkọ́lì mọ́ iyà ṣáá ó ní ìgbà àdìyí wáyé tó dé ọ̀là àgbà bá a náà ṣe bí òṣèlú náà nìyẹn o. ọlọ́run bá a yí pé wà á sábà lẹ́ni iná tamanná òun ká náà àmsì àwọn tó yẹ pé wọ́n ń tàn máa rí ìtọ́lọ́ tó kó sì ṣe irú ẹ̀ báwọn wọ́n wá bẹ tó ṣe yí pé ẹ̀ẹ́dẹ̀kọ́ olú náà wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé wáyé pé egbé kọ́ máa ń bẹ fáwọn kàánà láà yabusutu rizqa liman yasha'u wa yaqdir min ibadihi wa yaqdir ọ̀nà rẹ̀ pé tí ń ṣẹlẹ̀ ní pé ọlọ́run bá àdébí ọlá a máa tẹ̀jẹ̀ ìmúlẹ̀ láwùlá amọ̀nà àlẹ́ iná lásàsàbàbí náà tí ìbá ẹ̀kọ́ náà sàánú àwọn tí yóò fún àwọn ní owó káwọn táwọn náà kọjá àbí káwọn irú ìparun tó dé bá káwọn rẹ̀ òní táwọn náà ìgbà tó táwọn náà ìgbà máa wọlé lọ. wọ́n ká náwó láàyè wọlé lórí káàbí ooo wọ́n máa sọ pé bí ọlọ́run o wọ́n dàbẹ́ pé káàkiri kò ní jèrè wájú ọlọ́run ní ìkankan tí ó tí làwọn ẹni sáfùkù lọ́jọ́ rẹ̀ ní ẹ̀tọ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ bí ti gbé ọlọ́run sọ pé wá sí níkàlẹ̀ àyíyáàmù núdà awúlò ààbà ilẹ̀ nọ́ọ̀sì. àwọn ọjọ́ ọdẹ ayẹyẹ àlejò ọ̀rọ̀ di ẹ̀mí ọ̀rọ̀ láíláí àwọn ẹ̀jìnlẹ̀ àwọn ẹ̀jìnlẹ̀ àwọn ẹ̀jìnlẹ̀ ọlọ́run ti ṣe tó wù ú. ẹ̀ ń tọ́ba wá do ká má wo wípé ní ti ká má wo ni pé gbogbo ẹ tí bá ń tẹ̀lé lásìkò tí ó tó ń gbẹ̀rù tí ó sì ṣe tọ́lọ́ ààyè kan náà ni wọ́n lòdì sí tọ́ba dàbí kìyà mọ́ kọ́lọ̀ ń kọ́ sọ akóònù ìyàwó náà ọlọ́wọ́ bá sọ pé tìlíkà dáró lè àṣírọ́tù نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين الله واسي واسي فوايك إلي تالكيامة تيسي الجنة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا àwọn tá a ṣe fún náà làwọn tó ṣe kí ni máa ń ka ìlórí bẹ àwọn tó lè jọra wọn lójú ẹlòmíì Ọlọ́run fún ní nǹkan tó jọra ẹ lójú o tó ń o gbogbo ntọ́nà bá fún wa àgbọ̀dọ̀ jọrọ ẹ̀ jọra lójú lórí ẹ̀ka bá fẹ́ kọ́ tọ́jọ́ káàdì ẹgbẹ́ wa ládá lórí ìwájú ọlọ́run ṣùgbọ́n tí ọba fẹ́ tọ́jọ́ tó ti fẹ́ kọ́ lọ́wọ́ fìyà jẹra òun ikọ́ lọ́wọ́ fìyà jẹ òun lórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ni ọmọ ṣàgbére sáwọn èèyàn lórí ntọ́nà bá ṣe fún un. ọ̀nà ọba àdéjọ́lá tó tiri ká da àròlé àwọn ọlọ́run lásì fáwọn tí wọn fẹ́ràn gírímọ́ńkáì tí wọn fẹ́ gírímọ́ńkáì ṣe lórí ilẹ̀ wàlà àfàṣàdà tí wọn èsì ṣe bàjẹ́ tí wọn fẹ́ bàjẹ́ lórí ilẹ̀ wàlà àkìbàtò lè mọ̀ tẹ́tẹ́ dáadáa yọ ọmọ pẹ́ fáwọn tí wọn bá ń bẹ̀rù ọlọ́run máa ń já فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون ẹ bá ìṣe pé aburú ló mú wá ọlọ́run ní kò sí ń tá àṣà lẹ́sìn fún owó àwọn ẹ̀bá yẹn ju ẹ̀sán ṣe ẹ̀rú tí wọ́n ṣe lọ ṣòkọ́lọ́run ṣe wá tí ọmọ ṣe dáadáa tí ò ní ṣàkóso ẹ̀ pẹ̀lú yẹn a ti parí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹwàá tí ń sọ fún wa yí pé àánú ọlọ́run tọ́lọ́run bá ṣe fún yàn bó bá ṣe tóbi tó bó bá ṣe gbà tó hmm, ọmọ nsúmọ́ bọ́jẹ́ pé bó bá ṣe gba àyè tó náà ni yóò ṣe yìn sọ́fin tọ́lọ́ ni yóò sì ṣe gírímọ́ńkà tí ò ní ṣe tọ́lọ́ kọ́lọ́ mọ́ fún wa ní orí ẹ̀dẹ́ o kọ́lá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀. àwọn àkọsí bíi agbẹ́rin ẹlẹ́ẹ̀kọkànlá lórí gbólóhùn ọlọ́ba tó sọ pé aráàmánì rọ̀bí ọlọ́ba ni aláàánú olùṣe àánú nítí agbẹ́rin ilé ìdúró lé lórí náà ní rahmatullahi ta'ala lè ìgbà àdìyí mọ̀kọ́dára tó ń wà láàárọ̀ dàlá àánú ọlọ́run tó lọ́run bá ṣe fún ẹ̀dá ó ti wà nú àkọọ́lẹ̀ lọ́run kó tó dá ìyára ìlú tó wà ní ayé rárá ọlọ́run ti kọ́ ọ́lẹ̀ ńgbà ọlọ́run sì ti kọ́ ọ́lẹ̀ kò sẹ́yìn kan tó lè yíwọ́ rẹ̀ ẹlòmíì lè máa bínú ìbínú náà ní ọ̀pá ìbá bínú rí ọlọ́run bá bínú àánú ọlọ́run bí o sì pa kò lè torí ẹ̀kọ́ wá ní àánú ọlọ́run lọ́nà ọba aya kejì bẹ́ẹ̀ pé máa yaftahi Allahu lin-nasi min na fala mumsika laha wa ma yumsik fala mursila lahu min wa huwa al-'azizul hakim. èyí ó kó sínú àánú ọlọ́run tọ́lọ́ba sínú ẹ̀gbẹ́ta ojú ọ̀nà yóò o yóò kàn sí mú ni bó ṣe owó ni ọlọ́run kàn sí mú ni lọ́wọ́ ẹ̀kọ́ náà aráàlú ni orí ẹ̀jẹ̀ lọ́lọ́run ti mú o ọlọ́run bá ń sí fún bó ṣe mọ̀ ni ọlọ́run bá ń sí fún bó ṣe ìdá ayé ọlọ́run ọlọ́run bá ń sí fún bó ṣe ipò ni lọ́lọ́run bá ń gbé gáàsó máa yẹ káfí láàbù iná ṣe ní ọ̀rọ̀ àmọ́tì fàlàhùn mùsíkàlá ojú ọ̀nà àti ọlọ́run tọ́lọ́ bá fún

níta níta lẹ lómi náà ká ó sì gbé lódì lọ ó sì gbé lódì lọ ẹni wọ́n sì lọ pàdé ọlọ́pàá lódì tó gbé lọ. kuran ta níta náà ní ká kátà ní burúkú ní ká ní burúkú àṣàṣì burúkú náà ní ọmọ lọ́la yà wà náà ní àwọn àbá náà ní ẹ̀rọ ṣé bọ́lá ti wá aṣọ tó sọ kalẹ̀ ṣé èlò ń sẹ́wọ̀n àkóso èlò àjẹmí. ayé àkùrá ní lónìí nǹkan ìdá òbí lọ́bẹ̀ẹ́ fi hàn nítorí iṣẹ́ ẹ̀rọ ṣé nkèéta obìnrin sọjẹ bí sọjẹ bí sọjẹ bí nǹkan tó mọ nínú sẹríà sọba làákà ìgbó ni sọba wòye pé nkèéta obìnrin tó tún gbé péjọ fún wa pé tọ́lọ́ náà lélẹ́ yìí o nkèéta obìnrin láwà á fi náà ní o kó ní gbélé ọ wíwá fún àwọn òkè ẹ ayé àkùrá ní tọ́ ọ̀nà tó ń bókú olókùn gáàsì tó fi sínú ẹnu rẹ̀ ni wọ́n wà lọ gbé lọ́nu sáré ẹ gbé nǹkan lánàá ṣé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ṣé ìkìlọ̀ tó ní kọ́ máa ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn mi ń bẹ báwọn wọ́n jẹ́ pé wọ́n máa lu pọ̀mọ́ ìsìláàmù jẹ́ ń ṣe lájọ́ pé ọ̀gá orin tọ́lọ́ máa ṣe fún yàn kọ́lọ́ ó sì fàyà ẹ̀mí yàn ní mọ́ ní òdodo tí ò ní ní ẹ̀kọ́ ló rárá àti rárá bẹ́ẹ̀ náà sì ni kọ́lọ́ ọbọ̀ sì fàyà ìtọ́sọ́nà kó ṣe fún yàn kó fi yàn ṣe kòǹgẹ́ lọ síbi pé kọ́ máa tẹ̀lé tíra ọlọ́run àti súnà nàbí wàsálàláhu àlè wàsálàm àwọn èèyàn kan bẹ tọ́lẹ́ pé bíbí àní kùlà wọ́n mọ̀ sí lọ́sàn ni wọ́n mọ̀ sí lóru ni tí ò sí nínú lànà àdébí sallallahu alaihi wasallam tí ò sí nínú lànà àwọn sábẹ́ rẹ̀ tí wọ́n fi sílọ̀ gẹ́gẹ́ bí tí Ibn Mas'ud sọ àtàwọn nínú àwọn sábẹ́ tí ọba jẹ́ ẹ̀sìn láti wà nínú ìwọ sallallahu alaihi wasallam tí o sì jẹ́ ẹ̀sìn fún àwọn sábẹ́ rẹ̀ kò ní jẹ́ ẹ̀sìn fáwọn tí irú ìlànà wo ni lọ́wọ́ àwọn ọmọ ìsìn lọ́wọ́ níbo ló fi àtẹ́bí sọ́nà bá àlè wọ́sọ́nà sí àníbọ̀ sọ́nà bá àlè wọ́sọ́nà sọ pé wọ́n ní àmìlà àmàlà ní sáré àwọn náà wà ọ̀dọ̀ ẹ bá ṣiṣẹ́ kan tí ó sí àṣẹ àwa àwa àwọn òṣìṣẹ́ ọlọ́run lórí ẹ̀ á dà padà á dà sí gbá á lù ń bá yàrá ìjọba dàbí àwọn yẹn gbọ́dọ̀ ó fi àrè jẹ́ sòtí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ sí bíbí àbínú orí ọlọ́run onípékèyàn máa tẹ̀lé súnà ọlọ́run sunna tírà ọlọ́run àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam nínú orí ọlọ́run tí máa ń sí fún yàrá náà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀mà kó ṣe ìgbà ayé fún náà yẹn nínú ìjẹ́ imú kó ṣe ìgbà ayé fún yẹn nínú àṣìkì kọ́lọ̀ ó fún yẹn ní àlàáfíà àìmọye ẹlòmíì tí ọmọ náwó lórí àlàáfíà lójoojúmọ́ tí ó sì tó jẹ́ pé fíafíà náà ni ó sì jẹ́ ọlọ́run sì ti sáà lóyè bẹ́ẹ̀ náà ni kọ́lọ̀ ó fún yẹn lágbára pé èèyàn fẹ́ ṣiṣẹ́ kó sì ṣe é ọfẹ ọfẹ wá owó ó sì lè kó lọ ọlọ́run sì fún lágbára tí ó fi ṣe inú òkè ọlọ́run náà ní kọ́lọ́wọ́ fún yàn lẹ́mìí gígùn lórí ìtẹ̀lé tọ́lọ́ òkè ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kí èèyàn kan pẹ̀lú dáadáa nínú òkè ọlọ́run náà ní agbára àjọba agbára òṣèlú gbé yàn àti ka gbogbo òkè ọlọ́run tí ń ṣe fún náà ní àìmọye ẹlòmíì tí ń retí lọ́dọ̀ ọlọ́run tí ó ti ṣe fún kọ́nà dábùkú sínú gbogbo àwọn ìyàwó tí ń retí lọ́dọ̀ ọlọ́run àwọn tọ́lọ́ ti ṣe fún kọ́nà tó sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún wọn kó lè fi àlùbáríkà sí fún wọn bẹ́ẹ̀ náà sì ni ìdàgbàsókè ìtẹ̀síwájú nínú àánú ọlọ́run ni ipò kéèyàn ní ipò tó ga nínú àwùjọ nínú àánú ọlọ́run ni nínú àánú ọlọ́run náà ni kọ́nà wọn máa máa fi lókè dọ̀kọ́ máa dáàbò bò yẹn nínú ewu téèyàn bojú rí àti téèyàn onímọ̀sẹ̀ rárá kọ́nà ó sì máa sọ̀yàn bẹ́ẹ̀ nínú àánú ọlọ́run tọ́lọ́lọ́pù wa sọ pé máa yẹ kúkání láàrú iná sí ilé ọ̀rọ̀ àmọ̀tí fàlà àmọ̀tí fàlà èyí ó kú ó ti nú àánú ọlọ́run tọ́lọ́run bá sí fún yàn kò sẹ́ni kan tó lè jí lọ́wọ́ kọ́ máa wá nígbàgbọ́ pé ẹnìkan ní òjì ọ̀tà á ìmọ̀ọ́nì rẹ̀ ò ti débi dọ́yẹ́ lóde o ìmọ̀ọ́nì rẹ̀ ò ti débi dọ́yẹ́ lóde ẹnu ìyẹn lè ṣàbùn tó tọ́ ṣùgbọ́n ní ìbámu tó ti wà lókè ọ̀rọ̀ kò òun ọlọ́run fẹ́ mú òun sórí ikú ni lójú wa jẹ́ pípọ̀ sáàmù rẹ̀ lẹ́yìn ìgbà náà ni tọ́wá mẹ́lẹ̀ wá sẹ́yìn ṣùgbọ́n náà ọlọ́run ní pàọ́sì tọ́wá ti fi ọkọ̀ òdodo tọ́wá ti dúró ti ọlọ́run ọlọ́run ní pàọ́sì ìwọ́n ló rí pé ọlọ́run dúró ti ọ̀ o sì ní jẹ́ ìpinnu lọ́wọ́ àgbésíwájú torí ni ó bá wa Yorùbá jẹ́ inú ọ̀rọ̀ tí a máa sọ wọ́n ní iṣẹ́ iṣẹ́ lásán nígbà nígbà bá fẹ́ síyàn lọ́nà wọ́n ní so ìṣe ìṣe ìṣe lè wà lóde pé látọ̀dọ̀ ọlọ́run ó sì lè jẹ́ pé ọlọ́run ọlọ́run kádàrá pé nǹkan wá ìlú rẹ ṣùgbọ́n kí èsì nínú ọkàn rẹ yóò kọ̀kọ́ lọ ọkàn rẹ yóò gbòó ti ọlọ́run ni lóbi jẹ́ pé tọ́kọ ẹ bá gbòó ti ọlọ́run ní ti ń dẹ́rù bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò nígbàgbọ́ òdodo kò ní dẹ́rù àwọ̀ ọlọ́run ó sì fira rẹ ó sì fira rẹ sọ ipe aláàánú lò ṣùgbọ́n nígbà tí nǹkan ọmọ ti ṣẹlẹ̀ ni ó ti á lọ rò nígbà tí báwo lọ́nà máa ń sáti ẹ̀ sí ọ. ọlọ́run bá fẹ́ bó ti kádàrà gbogbo nǹkan pátá pẹ̀lú bó ṣe sọ fún wa kí ànábi wa sọ́lá aláàlú sáà tó ṣàlàyé fún wa tó yẹ pé lórí ẹ̀ náà ni ìgbàgbọ́ wa lọ́gbọ́dọ̀ dùnlé lórí. lórí aláàmọ̀ iná lọ́nà bí bá wa sọ̀rọ̀ sùràtù Zumar àyà thirty eight tọ́lá ọba sọ pé wàlà ìsà àyẹ̀tàhùn mẹ́ni kálákọ̀ sàmáwá àti wàlà àrùdọ̀ láyà kúrú náà láà قل أرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضر أو أرادني برحمة هل هن ممسكات رحمة قل حسبي الله عليه يتوكل المتوكلون ọlọ́ni wọ́lá yìí ń sàárìkà òun tọ́ba bíi àwọn káfíìrì mọ́kàlélérè ìpè mọ́ni kálákọ̀ sàmáwá ti wọ́lá ipe ta lọ́jà sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì láyà kú lọ́nà wọ́n sọ fọ́lọ́ lọ́jà òsàmù lágbára rẹ̀ òsàmù yìí ibi lọ́yẹ́ pé àwọn ọlọ́gbẹ́ ló ń gbòòlù táwọn wá sí ti ti táwọn sọ bíi lẹ́yìn táwọn àwọn lọ́jà sọ́nà òsàmù lágbára rẹ̀ ọmọ yìí sáwọn bọ̀rọ̀ tó lágbára rẹ̀ ẹ̀tọ́ ìdí mọ́rí àbùkù bí lásìkò kan tó lọ́ wá ajá sọ́nà kalẹ̀ lọ dálẹ̀ kalẹ̀ tó tún wá kó sínú ìyá àhà lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ yọ̀ọ̀ ike mọ́lẹ́ kálákọ̀ sàmà wá ti wà láàrú tá a lọ dá sàmà àti ilẹ̀ láyà kúrú lónà wá wọ́n sọ pé ọlọ́run ní kò ní àwọn ètò máa tẹ̀lé owó náà ní dúró nílá wá sọ fún wọn ibi ẹ̀ sọ fún mi náà ntẹ́ ń pè lẹ́yìn ọlọ́run tó kó ṣe nǹkan fún yín gbogbo ní àbùkátà yín ẹni ara dàbí aláwọ̀ òdodo rẹ̀ àti ìwọ̀n bí wọ́n àṣẹ ó ní lẹ́mìí pé ó gbèrò aburú kan rò mí pé kò ṣẹlẹ̀ sí mi àbí nira kan ṣé àwọn òòṣà yín un ṣé wọn lè kápò lẹ̀ fún ní ọmọ ṣẹlẹ̀ ọlọ́run fi ń pé ọ̀rọ̀ sọ fún wọn ní ipò ànábì sọ̀sọ́làm sọ fún wọn tó bá ṣe yí pé ọlọ́run fẹ́ fìnira kan kàn yín sẹ́ ṣé pé ni wàá àbí tó bá yẹ pé àánú ọlọ́run kan ń bẹ fún mi tọ́lọ́n fẹ́ ṣe fún mi alihunna mumsika rahmati sáwọn òòsà kéékèèké tẹ́ ẹ gbé kalẹ̀ yìí ṣé àwọn ni wọ́n di àánú ọlọ́run yìí tí wọ́n di lọ́wọ́ kuli hasibi allahu alayhi yatawakkalil mutawakkilun sọ fún wọn pé ọlọ́run ọba mi ọba tí ó tó mi ní ọlọ́run ọba náà ni gbogbo ẹni tí ó gbára lé ni mo gbára lé ntẹ́yẹ̀ máa wínú ní gbogbo wa ní yẹn máa dọ́rin ma lọ́lọ́run ó fi tó yàn kó mi gbogbo ọ̀tá pátápátá asibiya allah wa ni'mal wakilu ni'mal mawla wa ni'mal nasir kọ́lọ̀n kó tó wa kó mi gbogbo ọ̀tá o. ọlọ́run tó ń sọ fún anu suratu yunus aya one hundred and seven ọlọ́run ní wa in yamsasika allahu bidurrin fala kashifa lahu illa wa in yuridika bi khairin fala radda li fadlihi. يصيب به من يشاء من عباده وهو وهو الغفور الرحيم ọlọ́run bá àgbẹ̀kọ́ lásán ike wà ní yamsasika lọ́wọ́ òbítò rìn tọ́lọ́mbà fi ìnira kan gbá ọmú fàdákà àṣìfàláwo ilé ààbò kò sẹ́yìn kan tó lè mú kó àbí ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ wa ti máa ka ilé ìlú Qur'an síbẹ̀ náà tí mo sì bẹ̀rẹ̀ àti àtùmọ̀ àtùmọ̀ sákàá àtùmọ̀ sákàá ní ìlú káàkiri ntọ́ba jẹ́ nǹkan halali kò sí ìwọ mi nílò rẹ̀ ṣùgbọ́n káwá kọkàn sí nǹkan haramu àbí ká kọkàn sí nǹkan ẹbọ àbí ká tó kẹ́ nǹkan tí ọba ti yọ̀ọ́ sí ìtòwò òní dá ẹlòmíì bá dé wípé ńlọ ńlọ sí òṣàdílé bàbá rẹ̀ ìgbé bóyá bóyá gbogbo ntọ́wọ́ ẹ̀ bóyá òṣàdílé bàbá mu èèyàn mélòó ni gan ọ̀wọ́ fún Nàìjíríà àwọn kó wá ní àwọn àwọn àwọn tó ti gbajúmọ̀ nǹkan ọ̀rọ̀ ara wọn ẹgbẹ́ ẹgbọ́ tó gbé tó jẹ táwọn sara ẹni kálukú òfin ọ̀dà ẹni ẹgbọ́ tó táwọn èèyàn ń kó lábẹ́ sẹ́wà ju Amẹ́ríkà ẹ̀dùn ogbèté ẹ̀dùn ilẹ̀ lábẹ́ ẹ̀dùn Saudi Arabia tọ́jà yìí pé àwọn tó wò sùnsùnsùn ọ̀dọ́ tó bá fẹ́ ní tó bá fẹ́ níyàwó ìjọba ní ibi tí ọ̀dọ́ tí ó ti lọ gba owó òògùn wọ́ lórí fẹ́ níyàwó ní Saudi Arabia Amẹ́ríkà ah, ah, oh, ńlá kò sì sí nǹkan kan tí ẹrù lọ́bẹ̀ yìí pé kí sì náà mọ̀ jẹ́ pé yóò mọ̀ spread inú àwùjọ ṣe bá ti tó ọ̀dọ́ tó fẹ́ níyàwó ó ti ní ẹ̀ka tí ó tún lọ gbà lórí ọ̀jọba ẹbí lọ́wọ́ àwọn tó ẹ̀sìn dẹ́n lọ́bẹ̀ àwọn àwọn ẹgbẹ́ tó wá wà lóríṣiríṣi tí èsè ìjọba fẹ́ pàmò náà tún ní ìkún lọ́wọ́ bó ṣe èròjà nǹkan lé nínú níìdì àwọn èèyàn kan bẹ́ẹ̀ sàlùdọ́ ẹ̀kọ́ táwọn ẹ wá kókó òun

tó ń ní ṣe wàhálà tí wàá fẹ́ kan fún wọn ibi ẹ̀kọ́ báwọn mùsùlùmí jẹ́ wá ní ìgbè ẹ̀wọ̀ tí tóbi ọlọ́ọ̀ ìlú náà làwọn náà sì gbé ìlú náà sì ń gbé o wàrà kan náà láti jọ mú wàrà kan náà láti jọ nínú ìlú kódà tí wàá gbéra nípa nǹkan rúgbìn atúnni nǹkan rúgbìn jù wọn lọ Saudi Arabia inú òfin wọn wọn máa máa fi bẹ́ẹ̀ ipe ẹ máa gba Nàìjíríà fún education àti ntọ́bajẹmọ́ economics àti ntọ́bajẹmọ́ medicine nǹkan mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ àwọn òfin wọn lọ pété bàbá nàìjíríà ṣiṣẹ́ ní fíìdì mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn gbà pé expert ni wọ́n <laughs> wọ́n máa máa fi sínú òfin wọn ni o lórí pé ẹ̀yẹ kàtàkì mú yàn lọ sí sàwùdí kẹ́kẹ́ kí kọ́kàn ló débẹ̀ kí lọ lọ gbọ́dọ̀ fẹ́ wọ bẹ̀ kódà tó bá fẹ́ jáde ọ̀kan ní sàdédé jáde tó máa ń lọ lù mí ó ní ibi tí pásítọ̀tù rẹ wà tó ti lọ kílèmù rẹ kó o sì lọ kílèmù rẹ kó o fẹ́ máa lọ fáínálì ó fi sínú ìwé daily times àbí ìwé news paper pé o ti fẹ́ jáde lu àìmọ́ o ti bá jẹ́ ìrìn gbèsè o àtẹnudí bá ní ráìtì lọ́wọ́ rẹ̀ kó tètè wá béèrè rẹ̀ o ọwọ́ àwọn wíwò tó fi kéde o ọ̀rọ̀ fún wọn ní jàwàzà àwọn tí wọ́n kọ́ ní visa ipe mo ti kéde kí ni o ti lé lóṣù kan rẹ̀ nìkan kan o ìwé tí mo fi kéde rẹ̀ ẹ̀kọ́ tó ní kí wọ́n wà fún wọn ní fáìnà àtọkọ jáde kó nù wọ́n ẹ̀wọ̀ ìbú sí létò nítorí tọ́lọ́ òkú àgbọ̀dọ̀ fún kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì à tí wọ́n bá bá yàn mọ́ ó ní ọ̀pẹ̀ ìwé ẹ̀wọ̀n jù lọ́lọ́ ẹgbẹ́dọ̀ lọ ẹgbẹ́dọ̀ lọ rí wọ́n wọ́n lè tẹ́sì wọ́n sì kọ́ wọ́n sì sẹ́ńdì ẹ̀sìn lọ àwọn kẹta sẹ́ńsọ̀sì wípé ẹnìkan ti kú ọlápẹ́lẹ́ wọn lápẹ́lẹ́ wọn lọ wọn lọ nípa wọn wọn lọ wọn yẹn kó lọ àwọn tó ń bẹ nínú. ẹ ẹ ti lè bí ma káyọ pé ẹ̀yin náà lẹwà lọgbẹ bí ma lé bẹ́ẹ̀ bá ti di lé kíá ẹ mọ lọ sùn torí ẹ ní bá sátífíkẹtì gbà àti tíwọ sùn kì í ṣe pé ilé ẹ lọ lọ pa gọọmenti pé ìwọ náà wà kó wèrè lọ pé ló gbàgbọ́ bá a ṣe máa ṣe mí tọ́ba tọ́ba dìklarí náà fi mẹ́ta mẹ́rin <laughs> lóríṣiríṣi lóríṣiríṣi léèdì oríṣiríṣi kò sí ti dé ní ọgbọ ìwé àwọn ọ̀sọ̀ kan tó jẹ́ ní ọ̀sọ̀ gẹ̀ẹ́sì yọ̀dọ̀ àwọn tòótọ́ ìwọ láàrin owó

àtìkíní àtìkejì àtìkẹta ọjọ́ òbí bẹ́ẹ̀ nàìjíríà lẹ́yìn tí kọjọ́ òbí bẹ́ẹ̀ ó lè fa ó lè fa àfààyè bàbá òsì ẹlẹ́yìn wa so níta fẹ́ lò ń bẹ̀ ibi ti sí sí ọlọ́run ló sì í kò tó lè di lọ́wọ́ ká sì dúró tọ́lọ́run bó ṣe yẹ ká dúró tì í ìlú nàìjíríà yìí kò fararọ kò fararọ kọ́ ọmọ wa rò pé ní ṣùgbọ́n kò lè kọjá àkọọ́lẹ̀ tọ́lọ̀ ṣùgbọ́n àrùn tó gbajúmọ̀ àìmọye èèyàn ti ń tajà tí òrówó tajà mọ́ ó ti ná kọjá kápítà eh, eh, tí fi ń tajà kò sí nǹkan kan lẹ̀ mọ́ àìmọye ẹni tó jósìsẹ́ tí wọ́n dájú ìjọba gan-an òsì ń tàjọba àbòsí ọ̀tá wọn ni wọ́n sanwó òṣìṣẹ́ déédéé bó ló sì wá sọ pé ẹnìkan ní ṣe ní dá wọ ni òjò kọ́rọ̀ rẹ ọlọ́run rẹ ló dùn ó tì so ọlọ́run dákun á ti bẹ́ẹ̀ allahumma inna nas'aluka al-huda wat-tuqa wal-afafa wal-ghina nínú àdúrà nabi sallallahu alayhi wa sallam ni nǹkan mẹ́rin yẹn àná sọ̀sán máa ń fi sàdúrà pọ̀ allahumma inna nas'aluka al-huda wat-tuqa wal-afafa wal-ghina ọlọ́run atọrọ náà mà lọ́wọ́ rẹ àti ìpayọ̀ ọlọ́run àti àti ìmójúkòmbi haram àti ọrọ̀ tí ó tóni tí ò ní jẹ́ ká lọ síbi haram kọ́lọ́n kó ṣe fún wa wọlá títọ́ wọlá àánú rẹ̀. ó ní gbogbo ìlérí tẹ́nì kankan bá ń ṣe fún ọ kó wọn ó ṣe kan fún ọ ma gbàgbé àyà yìí tọ́lọ́n bá ní í ṣe náà ni ó fi bọ́ sí tí ọba ma sí bu kò sínú àkọọ́lẹ̀ tọ́lọ́nù ọlọ́run náà mi wà orí ọlọ́run pọ̀ ọ̀nà tí sì máa gbà wá náà sì ni bá ń lérí kó wọn ó ṣe òun ó ṣe dá kan fọkàn tí ṣùgbọ́n bá sì e dé pẹ̀lú àkádàrà ọlọ́run ó tún máa fi sí lọ́run sóni kiri kọ́ wàá kú lójú ọ̀nà tọ́lọ́run ẹ nínú àdìsí tọ́wà nù sọ yìí Bukhari àti Muslim nínú àdìsí Muawiya ibn Abi Sufyan ó sọ yìí pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọjà tí máa sọ ní gbogbo ẹ̀yìn irun kọ̀ọ̀kan yóò máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد ولا ينفع ذا الجد منك الجد òtí ọlọ́run sàṣàlàmù sọ pé la ilaha illallah wahda kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọlọ́run lónìí kan ṣoṣo la sharika lahu kò sí akẹgbẹ́ fọlọ́run kò sí orogún fọlọ́run lahul mulku ọ̀làtọ̀lọ́wọ́ bá ní òun lónìí gbogbo nǹkan pátá òun lónìí gbogbo nǹkan tá à ń pè ń gbé tí a nù ọlọ́run ló ní wàláwùlẹ̀ hamdu ọlọ́run bá lọ́lẹ́tọ̀ sí ẹ̀yìn lọ́lẹ́tọ̀ sí ọpẹ́ wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ní kápá lórí gbogbo nǹkan pátápátá yóò tún wáá fi kún yí pé aláhùnmá èrè ọlọ́run láàmá ní àlìmọ́ àtọ̀ yìí kọ̀tẹ́ tó lè kọ́ dín ọlọ́run bá fún yàn wàlá mú ọtí àlìmọ́ mọ́nà kọ̀tẹ́ tó lè fún yàn ní tọ́lọ́ ọlọ́run bá ní òní tẹ̀yàn lọ́ọ́ wàlá yanfàrú dàlídàdì mìínkàlídàdù ẹ̀ńtọ́ bá ní lọ́kì kò sí nǹkan kankan bí kì í pé lọ́kì wà látọ̀dọ̀ ọlọ́ni ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ibn abbas kọ́lọ̀nkọ́yọ́ ló ṣe kọ́yọ́ sí bàbá ẹ̀ ó ní kuntu khalifa rasulillahi sallallahu alayhi wa sallam yawman ó ní mo wà lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam níjọ́ kan faqal anabi wa sallallahu alayhi wa sallam wá sọ wípé ya gulam eré ọ̀dọ́mọdékùnrin ọmọ kékeré ní ngbà náà alẹ́ sọ̀sọ́ wà wọ́n mọ́ra pé ọ̀dọ́mọdékùnrin ifadilaha yafadu máa sọ ọlọ́run ọlọ́run sì máa sọ wọ̀ náà ìyẹn pé ìwọ ọlọ́run máa sọ àìmọye nǹkan tá à ń ṣe fi ń ṣe ìdáàbòbò fún akóńbi àwọn ewu mi máa sọ ọlọ́run bọ́lọ̀ wájú gbogbo nǹkan tó wa idha sa'alta fas'alillah tó bá fẹ́ tọrọ nǹkan ọlọ́run ni lọ́wọ́ rẹ tó tọrọ nǹkan lọ́dọ̀ èèyàn tí ó fún ọ sọ wípé ọlọ́run ọba ò tó ọ kọ́kàn rẹ ọba balẹ̀ máa bẹ̀ lábẹ́ ẹ̀kọ́jú ó ti abẹ̀ lábẹ́ ẹ̀kọ́jú wàláwù yẹgùdọ́bù íńtàràkítà sùúlàwù wọ́pùnà ádámù ìyìnà yẹgùdọ́bù gbogbo gbà kó ó tún fún tọ́ba ti tọ́ bẹ́ẹ̀ méjì ẹ̀mẹ́ta inú ọmọ bí ní ìsìn kódà kò ní lọ́wọ́ bọ́ba ti hàn náà nǹkan fún ọ dúró rẹ wàláhì ọlọ́run sì tó inú kó ṣe nǹkan fún ọ tí ò ní di yóò mọ̀ àbí kó ṣe mí ìfọ́ tọ́ ọ gbàgbé tiẹ̀ ah, ọlọ́run mọ̀ sí àṣìlè mi tẹ́lẹ̀ tí mo ṣẹ̀ wá ń wá ilé ìkí tó tún kéré èèyàn kan la béèrè tẹ́síkì anikọkọ rẹtàn recommendation kan akáfi kún sàdúgbèsì wa káfi lọ sàbí njẹ ọmọ dọdọ rẹ báyìí iná ní sí tó ń dà mí kí lọ pé lágbájá lọ bá mi lọ gbà tẹsí àgbà tí mo bá wá gan <laughs> kì í kọ fún mi tó fi rán mi iṣẹ́ káàkiri ó yìí tó rán mi iṣẹ́ káàkiri kó tó fún mi lówó mọ́tò ọ̀hún ṣùgbọ́n mi náà wò pé ẹ kọ́ jẹ́ pé nígbà tó ń béèrè owó mọ́tò ni ò ní fún mi tẹ́sí àwọn alihamudulilayi àgbà tẹ́sí rẹ̀ a sì wàá lọ a sì fẹ́ dìgírì a sì sẹ́kọ́ndì dìgírì a tún ṣe phd àbẹ́ ìdílé ọlọ́run. <laughs>

bó wá ìjẹ́ pé kì í sọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run tó ti fọkàn sí òun kò ní jáwọ́ tàn mọ́ yọ wá ṣe ìmíì tí ó ju yun lọ àbí yóò ṣe yun náà túrọ̀ ẹlòmíì ọlọ́lànà kan olúwa rẹ̀ kọ́nà kan máa lànà kan wá. lọ́lọ́ ni anabi wa sallallahu alayhi wa sallam sọ fún Ibn Abbas pé wa idha sa'alta fas'alillah tó bá fẹ́ tọrọ nǹkan ọlọ́run ni ó tọrọ lọ́dọ̀ ẹ wa idha ista'anta fasta'in billah tó bá ń wá ràn lọ́wọ́ ọlọ́run bá ní kọ́ wá ìkúnwọ́ lọ́dọ̀ ẹ واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك tí gbogbo àwọn èèyàn pátá bá kóra jọ lórí pé àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan kò sáǹfààní kankan tí wọ́n lè ṣe fún ọ àti tó ti wà nù lọ́fẹ̀lú máa fòsì tẹ́lẹ̀ ẹ bá ṣe dìbò fábíọ́lá tó àti sàlẹ̀ àtòkè ọ̀yá àti gbogbo ẹ̀ amẹ́ríkà sọ́pọ́ọ̀tì kíníkan sọ́pọ́ọ̀tì ńgbà tọ́lọ́ ò ní tí ò fẹ́ fa ìjọba nàìjíríà lé lọ́wọ́ tí ò sinu àkọọ́lẹ̀ ọ̀lọ́ ọkàn dàbí pé bàbá àdìgbò gbogbo ẹ̀ kẹ́dẹ̀ waste ńgbà tọ́lọ́ ọ̀kadà rẹ̀ ẹ̀ wáyé ní ala in tí gbogbo wọn bá lórí ala fáwọn fi ìnira kan kàn ọ́ lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk wọn ò ní ní ọlá pẹ̀lú kínní kan àyàfi ntọ́nà bá ti kọ pé ó sì ọ́ ẹnìkan tí ì bá ṣe bẹ́ẹ̀ kọ́ ló ń kọ pé nǹkan kan ó sì ọ́ kò sí ìrìnà àtàjẹ́ ìrìnà àmẹ́yà àkàrà tí wọ́n bí nítorí nítorí Babangida ẹ̀yin náà ẹ̀yin káàrọ̀ ògùnjẹrẹ náà kú mọ́ tí ń ha káàkiri tí ń ha káàkiri tọ́ba ṣe kí kádàrá ọlọ́run pé ó kú lásìkò oyún ah, wọ́n ní àkàrà táwọn á pa wọ́n ní táwọn ṣe àwọn ti ṣe pa ṣùgbọ́n pàtó náà ọba òní tí ò ní mú lọ àtúnjọ ń jàmàlà títí dì sí ẹ̀wọ̀ ká dàrọ̀ ọlọ́run bóòlù èèyàn oṣù á nínú ìgbàgbọ́ nínú ọlọ́run kó fira rẹ̀ dìn fọlọ́run anabi wa sallallahu alayhi wa sallam wa sọ gbólóhùn kan tó fi parí rẹ̀ pé rufi atele akilamu wàjà fati suhuf kálámù tí a fi kọ kádàrá wọ́n ti gbé òkè o kò sí nǹkan míì tí ó kọ mọ́ bẹ́ẹ̀ náà sì ni gègé ìkọ̀wé tí a kọ sí ó ti gbẹ kò sí alteration kò sí pé wọn ó yí nǹkan kan padà ń so ọlọ́run dákun kó fi wá ṣe kò ń gẹ̀ dáadáa kó sí ọ̀pọ̀lọpọ̀ oore fún wa à ń gbìyànjú lórí pé a fẹ́ mẹ̀sìn iná ló sún wa débì kọ́lọ́n bá fi àlùbáríkà sí àlékún tọ́sọ́nà kọ́lọ́n máa ṣe fún wa wọlá wọlá àánú rẹ̀ اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار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 غالبا ان شاء وعليكم السلام